ẹ káàbọ̀ padà ẹ̀yin ará ilé láti abala ìmọ̀ràn ìlera mo lérò pé ẹ ti rí ẹ̀kọ́ kan méjì kọ́ látàrí nǹkan tí dókítà bá a sọ tán gbà á nímọ̀ràn lórí ìlera wa gẹ́gẹ́ bí ẹ ṣe máa ń gbọ́ tí àwọn èèyàn máa sọ pé kẹsà bí ológun ṣe ń ṣàkóbá lè rí bó ṣe ń rí aláfíà wa kò ní di fíafíà ìlera wa kò ní di yamayama láṣẹ Èdùmàrè gbogbo àwọn kan tí wọn ti gbà á lé àmọ̀ràn lórí ẹ̀ bóyá àpọ̀jù èso tí wọ́n ní kò dáa fara wa ni àti àwọn èso tí a lè máa jẹ lóòrèkóòrè tó ń ṣara lóore ẹ̀ kárí pé à ń ṣe gẹ́gẹ́ bí wọ́n ṣe là á kalẹ̀ nílànà náà àti wá wà ní abala tó gbẹ́yìn tó lé ní abala tá a máa fi káàdì ètò ńlẹ̀ abala bó ṣe ń lọ níbi tá a ti máa ń gbà tá a máa fọ̀rọ̀ pẹ̀kẹ́lú lónìí náà ni ìyanṣẹ́lódì aláìlópin tí asuu ti bẹ̀rẹ̀ báyìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé àwọn asuu ti tọwọ́ bọ wọ́n ti tẹsẹ̀ bọ ìyanṣẹ́lódì aláìlópin lẹ́yìn ìgbà tí wọ́n ti wà nílé fún oṣù mẹ́fà tẹ́lẹ̀ táwa ni ẹni tí a pẹ̀kẹ́lú ọ̀rọ̀ náà ni ọ̀jọ̀gbọ́n Alexander Ọmọjàdégbé ẹ káàbọ̀ sórí ètò gbogbo ilé ńkọ́. ẹ ṣeun ẹ kúlé ẹ kojúmọ́. inú mi dùn láti ní ní orí ètò ní àárọ̀ yìí ètò yìí ó ti tó ọjọ́ mẹ́ta tí a bá tẹ̀ wo ìyanṣẹ́lódì tí àwọn asuu gbẹnulé ẹ rí i pé gbogbo ìrètí àwọn akẹ́kọ̀ọ́ pátápátá ló ti lọ sókè pé bóyá àwọn tiẹ̀ máa wọlé ní kòpẹ́kòpẹ́ ṣùgbọ́n nísìnyí làwọn aṣẹ́ rí i pé asuu ti gbẹnulé ìyanṣẹ́lódì aláìlópin tí a ń pè ní indefinite ojú ò lẹ́tẹ̀ fi kọ́kọ́ wo ọ̀rọ̀ indefinite strike yìí tó jẹ́ aláìlópin ẹ ṣeun atọ́kùn mo rò pé ibi tí mo ti máa bẹ̀rẹ̀ ni láti dúpẹ́ lọ́wọ́ president àwọn asuu hmm. professor Emmanuel Osodeke ọkùnrin yẹn jẹ́ alákìkanjú èèyàn torí pé nǹkan tí wọ́n ń jà lé kò ń ṣe fún ara wọn fún àwa àwọn ọmọ wa àtòrílẹ̀-èdè wa òun nìkan tó ń jà fún hmm. but ó ṣe ní láàánú pé àwọn ìjọba wa nǹkan míì ni wọ́n ń sọ fáwọn èèyàn àwọn asuu ń béèrè fún one point something trillion naira ní nǹkan tó jẹ́ pé láti twenty thirteen ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní jà lé nǹkan kan náà yìí tí wọ́n fẹ́ jẹ́ kí gbogbo Nigerian University kó dàbí tòkè òkun kí wọ́n máa náwó sí kí ó sẹ̀ wà kò sí pé bóyá ẹ lọ sí àwọn yunifásitì wa ẹ rí àwọn ọmọ tó jẹ́ pé wọ́n máa dúró sójú wíńdò tó máa bẹ̀rẹ̀ sí ní wọ́n ń gba lecture látòjú wíńdò kò sí jòkó fún wọn kò sí nǹkan kan gbogbo tí wọ́n ń jà lé nìyẹn so ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ professor yẹn torí pé ó ń ṣiṣẹ́ takuntakun ó ń fẹ́ nǹkan tó dáa fún orílẹ̀-èdè wa ni hmm, nígbà tẹ sọ yìí pé ó ní nǹkan tí wọ́n ń jà fún tí ó sì hàn sí àwọn ìjọba wa náà gbangbangba pé bí ó ṣe dáa fún orílẹ̀-èdè lápapọ̀ òun gangan ni wọ́n ń jà fún kí wàá ní ìjọba rí lọ́bẹ̀ tí wọ́n fi wá ru ọwọ́ tí wọ́n tiẹ̀ fi yà sí ọ̀dọ̀ wọn tí wọ́n fi dá wọn lóhùn nǹkan tí wọ́n fẹ́. ṣe rí ìjọba tí ó wà lórí àlééfà báyìí gẹ́gẹ́ bí àṣà lóyìnbó i'm very sorry láti láti sọ wọn ń ṣe ìjọba tó ń tẹ́tí sí àwọn èèyàn hmm. wọn ń tẹ́tí sí àwọn èèyàn ìjà tí wọ́n ń jà yìí ti bẹ̀rẹ̀ láti about twenty thirteen ọdún méjì kí ìjọba tó wà lórí àlééfà yìí tó dórí àlééfà hmm. náà ti ń jà lé wọ́n dẹ̀ ti sọ pé oye báyìí ni àwọn ń fojú sùn pé ó yẹ kí wọ́n lè ná fún àwọn yunifásitì wa tó yẹ pé a fi lè dàbí tòkè òkun a dúró wọn á ní library tó dáa ìwé ìwé ìkàwé tó mm. dáa wọn á ní ìgbà ibi tí wọ́n ti máa gba lecture tó dáa wọn á ní oríṣiríṣi hostel wọn á dáa hmm. oríṣiríṣi nǹkan tí wọ́n ń try láti ṣe nìyẹn so that bí àwọn ṣe ń lọ sókè òkun ìgbà míì táwọn lecturer yẹn ní sabatica mi ò mọ bó ṣe ń sọ lóyún Yorùbá hmm. tí wọ́n bá ní holiday wọ́n á lọ sókè òkun wọ́n á gbà wọ́n síbẹ̀ wọ́n á lọ ṣiṣẹ́ wọ́n fẹ́ jẹ́ kí àwọn èèyàn láti òkè òkun náà kán máa ní sabatika láti wá síbí hmm. lẹ́tọ́rà òyìnbó wo ló fẹ́ wá láti Amẹ́ríkà tá wá síbí tó yẹ pé a wo àwọn ọmọ tó yẹ pé wọ́n fẹ́ gba lẹ́kṣọ̀ látòjú wíńdò tí hmm. wọ́n gbèwè lọ́wọ́ tí wọ́n ń kọ nǹkan hmm. tí wọ́n lè jókòó comfortably so kinní yẹn ló dàbí ẹni pé ó kù díẹ̀ káàtó lórí ọ̀rọ̀ àwọn ìjọba wa wọn ò tẹ́tí sí nǹkan tí wọ́n ń sọ wọ́n ti ṣe agreement láti twenty thirteen kó tó di pé hmm. Jonathan lọ agreement yẹn wọ́n ní pé every year kán máa pump two hundred and twenty billion naira sínú ẹ̀kọ́ ètò ẹ̀kọ́ ètò hmm. university education yìí hmm. so that wọ́n á fi ṣe àwọn nǹkan tó bá yẹ kán fi ṣe wọ́n ti sign agreement yẹn àwọn àwọn ìjọba tó lọ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní release owó yẹn ìgbà tó da twenty seventeen náà ní àwọn ò lè release owó yẹn mọ́ because owó yẹn gẹ́gẹ́ bí span kan tán fẹ́ fi ṣe ni pé tán bá fi máa release twenty twenty twenty two hundred and twenty billion fọdún márùn-ún hmm. á ṣe gbogbo nǹkan tí wọ́n fẹ́ ṣe hmm. nígbà tí ìjọba tọ̀hún wọ́n release ẹyọ kan nígbà tó kan tìjọba ti bí wọ́n làwọn ò lè release ẹ̀ wọ́n làwọn lè wọ́n ní twenty billion péré làwọn máa lè release tí ò ní percentage láàrin two hundred and twenty billion hmm. bóyá about ten percent tí ò tó ten percent wọ́n á ní okay o pé àwọn máa fún wọn ní two hundred and fifty ẹ̀ eh, wọ́n máa fún wọn ní twenty five billion wọ́n release twenty billion náà ibẹ̀ ni asu ti kọ́kọ́ yarí pé àwọn ò gbà pé táwọn bá fẹ́ ṣe é táwọn bá fẹ́ gbà fún yín pé kò sówó kò sí kankan ẹ fún wa ní fifty percent ẹ̀ ìdajì ẹ̀ tó jẹ́ one hundred and ten billion mm-hmm. Mm-hmm. káwọn lè fi káwọn lè fi continue nǹkan tí orí ẹ̀ láti wà láti twenty seventeen tó yẹ pé wọ́n ń sún síwájú wọ́n ń sún sẹ́yìn ilé tó wá burú jù ó ní pé kí wọ́n pè pàdé pé wọ́n á announce fún gbogbo ìlú pé lọ́la o gbogbo asuu pẹ̀lú àwọn àjọ àwọn ìṣèjọba wa o hmm. wọ́n fẹ́ ṣèpàdé àwọn asuu adébẹ̀ wọn ní báyìí nìkankan. Hmm. ìyún ni pé wọ́n ti máa ń fẹ́ ṣe ìpàdé pẹ̀lú wọn tẹ́lẹ̀ tí wọ́n sì ní lọ. wọ́n ní dáhùn wọ́n ní dá wọn lóhùn ìgbà tán bá ti ṣe pé kínní nǹkan tẹ́mi rí ń bẹ̀ tó yẹ pé gbogbo ọmọ nàìjíríà gbọ́dọ̀ gbọ́ ó ní mo ṣe sọ pé ká máa kan sára sí professor tó jẹ́ president wọn lọ́wọ́lọ́wọ́ báyìí ó mm. jẹ́ ẹni tí kò gbàbọ̀dè mm. gbogbo pàdé tí wọ́n ti máa ń ṣe ṣe ni wọ́n máa ń ṣe tó yẹ pé wọ́n tó máa ti lè fún wọn ní owó kan owó bọ̀bẹ̀ owó ẹ̀yìn tó máa ti fún wọn wọ́n á dé wọ́n láwọn tí wọ́n ní àwọn ti suspend ẹ̀ fún another one year or fún another six months tí wọ́n bá ti ṣe àwọn á tún padà sí mm. sí strike ṣùgbọ́n ẹni ó dúró pé ìṣẹ́dà kíkẹ́ ṣe àbí ká kúkú dúró lé. àmọ́ ṣé káwa tẹ̀ wá wò àbí níwòye tìyín bóyá kò sì sí owó ní ọwọ́ ìjọba ni wọ́n ṣe sanwó fún wọn àbí kí lẹ́yìn rò. owó owó ìjọba wa ò broke a kàn ń sọ kátàkátà ni. Ah. Eh, House of Rep member kan mo gbàgbé orúkọ ẹ̀ ní bóyá láàrin ọ̀sẹ̀ tó kọjá yìí ó sọ ó ní pé owó Abacha tí wọ́n fẹ́ dá padà hmm, hmm. bóyá mi ò mọye tó jẹ́ báyìí mi ò fẹ́ mi ò fẹ́ bóyá kinní kan dọ́là twenty something kinní kan dọ́là ó ní kí wọ́n má kúkú fọwọ́ kan hmm. kan lọ fún kan lọ fi ṣe nǹkan tí àwọn asùn ní kan fi ṣe kí níjọba ò lè ṣe lọ jòkó báyìí kan jòkó pẹ̀lú ẹ̀dẹ̀ owó tó ń bọ̀ yìí o ìfàní owó yẹn torí àmọ́ ah, ó kàn déédéé ń bọ̀ ní ah, kì í ṣe pé bóyá ṣe la jà fún ah, àròtìpó ń bọ̀ ẹ jẹ́ kán lówó yẹn kán lọ fáwọn asuu hmm. tán bá mọ̀ pé àwọn nífẹ̀ẹ́ orílẹ̀-èdè tá a wà. Hmm. ẹ ṣe bí ọdọọdún ni wọ́n máa ń ṣe bọ́jẹ̀tì tí wọ́n á sọ pé iye ilé á lọ sí ti ètò ẹ̀kọ́ ilé á lọ sí ti ààbò èyí tó lọ sí ti ètò ẹ̀kọ́ gan-an ṣé owó yìí tiẹ̀ ń jáde sí wọn rárá lọ́dọ̀ àwọn lábala ti ètò ẹ̀kọ́ ṣówó yẹn ń jáde sápò wọn rárá. iṣẹ́ rí nǹkan tí wọ́n ń bọ́jẹ̀tì fún ètò ẹ̀kọ́ nǹkan tí àwọn olóyìnbó ń pè ní under budget ni. Mm Hmm. kì í ṣe nǹkan tí gbogbo nǹkan tó ń bọ́jẹ̀tì fún ètò ẹ̀kọ́ kò yẹ kó lè kó lè take care primary and secondary school hmm. ká tó sọ pé kó take care university mọ́ hmm. nǹkan tí àwọn asùn ń béèrè fún yìí ó jẹ́ ó jẹ́ nǹkan ọ̀tọ̀ nǹkan ọ̀tọ̀ ni because tábánikà wò ó bí ìgbà tí wọ́n fẹ́ sọ university wa di àwọn yunifásitì ńláńlá because tán bá tán bá pọ̀mpù owó èsì yunifásitì wa àwọn gan ò ní ràn ọmọ wọn lọ sábúrọ̀dù mọ́ wọ́n á lè jẹ́ kí àwọn ọmọ wọn máa dúró níbí láti ṣe láti kàwé hmm. ṣùgbọ́n yunifásitì wa lè ní ó ti dá nǹkan míì tí ó yẹ pé kò kò kò kò kò kò bójú mu. Hmm. nígbà tí ọ̀rọ̀ wa tiẹ̀ ti wá rí bó ṣe rí yìí tí gbogbo ẹ ti di iṣu àtàyànyàn báyìí ẹ dákun kí gan ni ìrètí àwọn akẹ́kọ̀ọ́ báyìí torí àìlópin báyìí wọn mọ̀ bóyá ọ̀sẹ̀ tí ń bọ̀ ni wọ́n wọlé ní àbọ̀dún tí ń bọ̀ kí ni ìrètí àwọn akẹ́kọ̀ọ́ kò sí èrè tí wọ́n ní pé kólúkúlùkù lọ wáṣẹ́ tó máa máa lọ kọ́ hmm. kọ́ má dúró because eh, ọwọ́ tó bá dilẹ̀ òun lè ṣùn wáṣẹ́ fún kọ́ má dúró kọ́ bẹ̀rẹ̀ sí ní lọ káàkiri láti lọ wáṣẹ́ ṣe ẹni tó bá ẹni tó ẹlòmíì tó bá lè ṣiṣẹ́ oṣù kó máa gbowó ẹlòmíì tó bá lè lọ kọ́ṣẹ́ kó lọ kọ́ṣẹ́ hmm. kọ́ má dúró kọ́ má sọ pé kíní tán bá ní káwọn dúró èṣù á lọ́wọ́ sọ̀rọ̀ yìí hmm. kò sí bá a ṣe ń wò yìí Eh, mi ò rò pé àwọn àsùnmọ̀ abend federal government ò dẹ̀ ready láti ṣe nǹkan tó ń fẹ́. Hmm ó wá lágbára báyìí ọ̀rọ̀ ti di <laughs> ọ̀rọ̀ ti lójú eh, ẹ̀ o. kí ni ìpín ti àwọn tabawo àwọn eh, iléèwé ẹ̀kọ́ gíga kan pàápàá jùlọ ṣẹ̀mẹ̀ pé ó ní oríṣiríṣi iléèwé ẹ̀kọ́ gíga ta ní àní èyí tó wà lábẹ́ ìjọba àpapọ̀ àní àwọn èyí tó wà ní abẹ́ ti ìpínlẹ̀ a dẹ̀ gbọ́ pé àwọn ti ìpínlẹ̀ kọ̀ọ̀kan ti yọ ẹsẹ̀ jáde pé àwọn ò ṣe mọ́ o eh, àkọ́kọ́ náà ṣé a lè sọ pé àwọn tó yọ ẹsẹ̀ jáde gbàbọ̀dè fún asuu ni ẹ̀ẹ̀kejì ṣe rí àìláròjinlẹ̀ ló ṣe àwọn tó yọ kúrò ń bẹ̀ nítorí pé tẹ bá bẹ̀ sí ní bá ìròyìn bó ṣe ń lọ tẹ̀ ń ba tẹ̀ ń tẹ̀lé ẹ̀ rí i pé nǹkan tí wọ́n ń béèrè lọ́wọ́ wọn kì í ṣe fún federal university nìkan bọ̀ fún ìpínlẹ̀ àti federal òun nìkan tó ń béèrè fún gbogbo wọn ni wọ́n ń sọ pé ẹ jẹ́ kí yunifásitì wa o àti tìpínlẹ̀ o àti ti eh, federal o ẹ jẹ́ kí gbogbo ẹ̀ kí wọ́n upgrade ẹ̀ kó dàbí first class university of the world hmm. nǹkan tí wọ́n ń béèrè fún nìyẹn wọ́n béèrè pé ẹ wá fún àwa tá a wà ní federal university lówó kan hmm. àbí kẹ́ ẹ tún university àwa tá a wà ní federal ṣe ẹ hmm. má tún ti state ṣe nǹkan tó bá ti ṣẹlẹ̀ ní federal kó ṣẹlẹ̀ ní state nǹkan tí wọ́n ń béèrè fún nìyẹn mo rò pé ó nǹkan tí àwọn yẹn ṣe kò dẹ̀ àwọn gómìnà wọn àwọn ló dàbẹ̀ ni pé wọ́n ń wọ́n ń ṣe nǹkan tí àwọn ló máa sọ fún àwọn yẹn pé àwa ń sanwó fún yẹn ṣe invest wa dáadáa ẹ padà sẹ́nu jẹ́ kò sí kan tó kàn yín pẹ̀lú federal sùn bó yẹ kí wọ́n sọ fún wọn pé ìkan ni wọ́n. Hmm, hmm. ṣé tí nǹkan tí wọ́n ń jà fún yìí tó bá délẹ̀ tán ǹjẹ́ àtẹ̀lé kan àwọn ti ìjọba ìpínlẹ̀ àwọn iléèwé ẹ̀kọ́ gíga ìjọba ìpínlẹ̀ pé gbogbo nǹkan tí ASUU ń jà fún yìí tíjọba bá ti padà sanwó ọ̀yà wọn yẹn ṣé apàràkàn àwọn ti state university ṣe rí ó máa ìṣe tí wọ́n fẹ́ ṣe kínní yẹn kì í ṣe pé bóyá ọ̀rọ̀ pé bóyá wọ́n máa wọ́n ní list ASUU kì í ṣe federal university nìkan ni wọ́n list both state and federal ni wọ́n list pátá tó bá ṣe ń kan federal university náà ló máa kan state university ó ní nígbà tí ìjọba bá gbé jáde ó máa dàbí pọ́n gbé owó owó ìrànlọ́wọ́ jáde bó ṣe máa rí nìyẹn bọ́n ṣe ń federal náà ni wọ́n máa pín sí àwọn state wọ̀nyẹn pé ok o a fẹ́ a fẹ́ mójútó ọ̀rọ̀ library wa nígbà tó bá ti ṣe library yẹn federal fund ni ó máa lọ fún gbogbo ibi tí state university bá wà láti ṣe nítorí pé kì í ṣe pé ti federal nìkan ni wọ́n ń jà fún wọ́n ń jà fún state náà ni state ó wá lè débi kan nǹkan tẹ́mi ti ẹ̀ ń rò pé ó yẹ kán jòkó láti ṣe ń sìn ni pé ok o ẹ̀ ń jà pé owó yìí o èló ni ká gbà lọ́wọ́ àwọn state náà káwọn náà mú wá fún state wọn kán pín bẹ́ẹ̀ hmm. kán mọ nǹkan tó yẹ kán ṣe hmm. Hmm, ẹ ti sọ ìrètí nǹkan tí àwọn akẹ́kọ̀ọ́ pé kí wọ́n lọ wáṣẹ́ kọ́ kí wọ́n kàn mọ́ jókòó sílé tàwọn akẹ́kọ̀ọ́ nù táwọn olùkọ́ tí ń kọ́ wọn ń kọ́ ṣé mọ̀ pé ọ̀pọ̀ nínú àwọn olùkọ́ yìí ló jẹ́ wípé iṣẹ́ olùkọ́ nìkan náà ni wọ́n yàn láàyò wọn níṣẹ́ mi kí ni ni káwọn náà lọ́mọ sí bẹ́ẹ̀. ṣé rí àṣìṣe ńlá gbáà ni téèyàn bá sọ pé òun yan iṣẹ́ kan ṣé rí ní kí ẹbí ò fẹ́ sọ̀rọ̀ nípa nàìjíríà hmm. ní orílẹ̀ ní gbogbo àgbáyé pátá hmm. kò sẹ́ni tó ń dúró lórí iṣẹ́ kan hmm. kò sẹ́ni tó ń dúró lórí iṣẹ́ kan ẹ gbọ́dọ̀ níṣẹ́ kan méjì mẹ́ta tó yẹ pé tí kan ò bá ti mówó wá èkejì á máa mówó wá ẹni tí olùkọ́ tó bá lóun dúró pé yunifásitì àbí lẹ́kṣọ́rà nìkan lòun ń ṣe mo rò pé ó kù díẹ̀ káàtó fún ó yẹ kó ní nǹkan lẹ́gbẹ̀ẹ́ tó yẹ kó mọ máa fi kúṣìnì fẹ́ ti lẹ́kṣọ́rìn tó ń ṣe kí a wá wo àwọn akẹ́kọ̀ọ́ àwọn olùkọ́ àwọn pòfẹ́sọ̀ tá a rí pé ọ̀pọ̀lọpọ̀ ti kúrò lórílẹ̀‐èdè nàìjíríà wa èyí tí wọ́n ti lọ sí ilé òkèèrè tí wọ́n ti lọ wá iṣẹ́ mi ṣe ǹjẹ́ àǹfààní tiẹ̀ wà fún wọn láti padà wá sórílẹ̀‐èdè nàìjíríà bí tí wọ́n bá káàdì gbogbo rògbòdìyàn ìyanṣẹ́lódì yìí nílẹ̀. ẹ question ti ìbéèrè tí atọ́kùn béèrè mo rò pé ó yẹ kí n dá padà fún náà ni pé tóun bá ní opportunity mhm. tó opportunity yẹn bá yọ tó lọ sọ́hùn ṣé wàá ronú láti padà mọ́ eh. kò sẹ́ni tó lè ronú láti padà mọ́ hmm. kò sẹ́ni tó lè ronú ó pẹ̀lú nǹkan tí àwọn asùnrin náà ń sọ ni pé ẹ jẹ́ kí wọ́n tún gba àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti ní masters tó ti ní phd tí wọ́n dẹ̀ sí níbi iṣẹ́ ìjọba tí wọ́n ní sí níbi iṣẹ́ kan pàtó jẹ́ pé hmm. kínní kí wọ́n gba gbogbo wọn padà láti hmm. wá tún máa lecture ọ̀pọ̀lọpọ̀ àwọn lecturers Mm. náà ti travel ẹ bó ṣe sọ bọ̀ kò sí bó dáa lọ́la ìbá péréte inú wọn ló lè máa ronú pé oh, ilé làbọ̀ sínú oko kò sí ẹni tó fẹ́ padà mọ́ hmm, hmm. because kò sí bó ṣe ààrò orílẹ̀-èdè wa pé kò sí bó ṣe máa dáa dáa dáa tó tún máa dáa jọ ń lọ hmm. mi ò rò bẹ́ẹ̀. <laughs> àwọn ti tọ̀hún gan náà wọn dúró ẹ ṣe mọ̀ pé àwọn òkè ọya àwọn òkè òkun yìí náà ni à ń wo àwòkọ́ṣe wọn tó jẹ́ pé bí wọ́n ṣe ń ṣe nǹkan ǹjẹ́ àwọn tiẹ̀ mọ àwọn náà mọ yanṣẹ́ lódì tó bí àwàṣe yàn lódì yìí torí ó mọ sọ wípé ebi ẹ̀sìn iwájú báyìí náà ni tẹ̀yìn ń wò sáré ṣé torí pé àwọn náà mọ ṣe bẹ́ẹ̀ náà làwa náà ṣe ń ṣe báyìí. ẹ atọ́kùn kò síbi tí ò sí ìyanṣẹ́lódì hmm. ẹ ṣe rí kó tó di pé ìyanṣẹ́lódì máa wà a ti jòkó láti sọ̀rọ̀ kò sẹ́ni tó lè dédé sọ pé òkè a máa a máa yanṣẹ́lódì a máa bẹ̀rẹ̀ yanṣẹ́lódì lọ́la ẹ láti jòkó náà ẹ kọ àwọn nǹkan tẹ́ ẹ̀ ń fẹ́ ó wà lókè òkun náà hmm. àwọn náà kọ nǹkan tí wọ́n ń fẹ́ tọ́n bá wá ṣe wọ́n á yanṣẹ́lódì bọ́ nítorí pé àìkèṣe tá a ṣe ń gbọ́ yanṣẹ́lódì wọn tọ́n bá ti kọ́ pé nǹkan báyìí làwọn ń fẹ́ wọ́n á ti sọ fún wọn pé ìgbà báyìí ìgbà báyìí ìgbà báyìí la máa ṣe hmm. wọ́n á dẹ̀ rí i pé wọ́n ṣe é ẹ̀rí pa sọ pé láti twenty thirteen náà ti bẹ̀rẹ̀ sí ṣe ẹ wo twenty thirteen síbi tá a wà ó jẹ́ ọdún mm. mẹ́sàn-án kéèyàn ó ju ọdún mẹ́sàn-án lọ àbí ọdún mẹ́sàn-án mẹ́sàn-án wà ní ọdún mẹ́sàn-án lọ́dún mẹ́sàn-án kéèyàn ti bẹ̀rẹ̀ sí ń béèrè nǹkan bí a fẹ́ nǹkan báyìí a fẹ́ nǹkan báyìí dítìdì sí ká má gbọ́ nǹkan hmm. nípa ẹ̀ ẹ pé nǹkan tó burú jáì ni. Hmm káwá ní ká wo bí ìyanṣẹ́lódì yìí tó ṣe ń lọ yìí jẹ́ ìrètí tiẹ̀ wà pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí ó ti wà nílé ẹ̀kọ́ tẹ́lẹ̀ kó tó di pé ìyanṣẹ́lódì yìí bẹ̀rẹ̀ pé tí wọ́n bá ti wá wọlé padà nínú ìdá ọgọ́rùn-ún ṣé gbogbo wọn tiẹ̀ lè láǹfààní àti padà sílé ẹ̀kọ́ tó yẹ pé ìdí kan àbí nǹkan mìíràn tó ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà bí ó ti ṣàkóbá àwọn nǹkan míì wà tó jẹ́ pé àwọn nǹkan tó dáa ni ò ní jẹ́ kán padà mọ́ àwọn nǹkan míì wà tó jẹ́ pé nǹkan tí ò dáa ni ò ní jẹ́ kán padà mọ́ kí n ṣàpèjúwe pé ọmọ mi wà láàrin ìgbà tó ń yọṣẹ́ lódì ló process visa ó ti lọ Amẹ́ríkà ó ti lọ London ó ti lọ àwọn ìlú tó dáa lára wọn yẹn ò ní padà mọ́ àwọn míì wà tó yẹ pé wọ́n ti róyún he hmm. nínú nínú strike àwọn míì wà ó ṣe ní láàánú pé àwọn míì ti pàdánù ẹ̀mí wọn hmm so gbogbo àwọn yẹn kò sí bọ́n ṣe lè padà mọ́ kò sí bọ́n ṣe lè pé hundred percent mọ́ láti padà sí ilé ẹ̀kọ́ mọ́. Hmm. ṣé tòótọ́ wa ni ọ̀rọ̀ tí wọ́n máa ń sọ pé ara àwọn àìsàbò tó tún peléke ní orílẹ̀-èdè nàìjíríà yìí pé ìyanṣẹ́lódì àwọn àìsùn tó di kó wọ́n da àwọn ọmọ sílé tí wọ́n rí kan ṣe kan ló tiẹ̀ tún mú tí ààbò orílẹ̀-èdè nàìjíríà àtàwọn wa jàǹdùkú tó fi ń gbèrò sí lọ́pọ̀lọpọ̀. ah èmi ò ní mi ò ní sọ pé kò rí bẹ́ẹ̀ o nítorí pé ẹ bí àsùnṣe wà ó lè ṣùn wáṣẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ míì tí ó yẹ pé wọn lọ́nà mi wọn ní kankan tó bá jẹ́ pé ibi tí banditry bá ti common tó ti pọ̀ wọ́n lè join wọn hmm. kan tún bẹ̀rẹ̀ sí ni máa ní ìlú lára hmm. ọ̀pọ̀lọpọ̀ wọn dẹ̀ ní mo rò pé àwọn àkùdé tó máa mú fún wa nígbà tí wọ́n bá máa parí strike náà nìyẹn ọmọ mi ò ní fiṣẹ́ burúkú tó ń ṣe yẹn sílẹ̀ mọ́ hmm. a tún bẹ̀rẹ̀ ẹ̀ ó tún lè gbé wọnú yunifásitì gan lọ. Hmm. so kọ́lọ́n kó ràn wá lọ́wọ́ lórí. táwa di pé a máa ràn lọ ní ilé ẹ̀kọ́ gíga. a máa ràn lọ o a máa hmm. ràn lọ kọ́lọ́n kó ràn wá lọ́wọ́ ni. ìyẹn ni wípé ìyanṣẹ́lódì àìlópin tí wọ́n wá tiẹ̀ ti bẹ̀rẹ̀ yìí ó ní ewu tó ní nínú. ewu pọ̀ ń bẹ o ewu hmm. pọ̀ ń bẹ a ní láti sọ ewu pọ̀ ń bẹ nítorí pé gẹ́gẹ́ bá a ṣe sọ lẹ́ẹ̀kan ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yẹn ni ò rí bí kankan lọ. bẹ́ẹ̀ni àwọn àwọn míì wọn ní lọ kọ́ṣẹ́ àwọn míì tán rí ibi tí wọ́n ti lè máa ṣiṣẹ́ díẹ̀díẹ̀ wọn ní lọ bọ̀ ibi tí wọ́n bá ti máa tí wọ́n máa ti pè wọ́n sí iṣẹ́ burúkú election ló tún wà ní tansin tó ti ta ti súnmọ́ election time báyìí ọ̀pọ̀lọpọ̀ wọn á fẹ́ ṣe jàǹdùkú fún olóṣèlú ọ̀pọ̀lọpọ̀ wọn á fẹ́ gbébọn wọn á fẹ́ gbàdá lóríṣiríṣi ọ̀nà nítorí pé wọn ò níṣẹ́ lọ́wọ́ hmm ẹ mẹ́nu ba ètò ìdìbò tí ń bọ̀ ṣé mọ̀ pé wọ́n wá tiẹ̀ sí yanṣẹ́ lódì báyìí àkọ́kọ́ inú àwọn akẹ́kọ̀ọ́ ò ní dùn sí inú àwọn olùkọ́ wọn náà ò ní dùn sí pé wọ́n yanṣẹ́ lódì báyìí ṣé ẹ tiẹ̀ wò pé bóyá yóò ní ìpalára kan nípa òṣèlú tó ń bọ̀ ní ọdún tí ń bọ̀ báyìí. ṣe rí èmi kan rò pé ìyanṣẹ́lódì tó ń bọ̀ ìyanṣẹ́lódì tó wà yìí ìpalára tó lè ní fún ètò ìdìbò tó ń bọ̀ Oni ní fún ẹgbẹ́ tó wà lórí àléfà hmm. nítorí pé gbogbo àwọn akẹ́kọ̀ọ́ yẹn pátá ló máa jẹ́ olùdìbò wọ́n á dẹ̀ wò pé ìṣe tí ẹ̀yin pípù ìtẹ́ ṣe ṣe wáyé hmm. a ní dìbò fún yín mọ́ hmm. mo rò pé ipa tó máa ní lórí àwọn tí lórí ìbò tó ń bọ̀ nìyẹn ọ̀pọ̀lọpọ̀ onídìbò fẹ́gbẹ́ tó wà lórí àléfà yìí torí pé nǹkan nǹkan burúkú tí wọ́n ń ṣe fún àwọn akẹ́kọ̀ọ́ ó dáa ẹ ṣé púpọ̀ àlejò wa ẹ jẹ́ ká dókè lọ́hùn náà ẹ̀yin ará ilé orí ìkànnì Kaftan TV Yorùbá náà lẹ́wà níbi tí a ti ń ṣàfojúsùn ayé tó rẹwà lórí ètò yìí tó wa káàárọ̀ oòjíire mo lérò pé ẹ̀yin náà ń ṣàfojúsùn ayé tó rẹwà ṣùgbọ́n níbẹ̀ ẹ jẹ́ ká dókè lọ́hùn ká lọ mú mi ẹ má yìí kúrò ń bẹ̀ ọ́ à ń padà bọ̀. káàbọ̀ padà ẹ̀yin ará ilé ìkànnì Kaftan TV yorùbá náà lẹ ṣì wà níbi tí a ti ń ṣàfojúsùn ayé tó rẹwà lórí ètò yín ètò àkàrọ̀ òjíire a ti wà ní abala tó gbẹ̀yìn ètò fún àǹfààní àwọn tó ṣe ń darapọ̀ mọ́ wa ìyẹn abala bó ṣe ń lọ níbi tá a ti máa ń gbàlejò tá a máa ń fọ̀rọ̀ jomi tó rọ̀ pẹ̀lú àlejò wa kí wàá ní nǹkan tí a ti ń pẹ̀kẹ́ lu àkórí ẹ̀ náà ni ìyanṣẹ́lódì aláìlópin tí asuu ti be tán ti bẹ̀rẹ̀ báyìí táwa ní àlejò wa náà ni ọ̀jọ̀gbọ́n Alexander Ọmọjàdégbé gẹ́gẹ́ bí àwa ṣe ń lórí tó ń wáyé yìí ǹjẹ́ ẹ tiẹ̀ wá rò pé ọ̀nà kan wà tí àwọn aráàlú gangan tiẹ̀ lè gbé láti ẹ̀ ti wá ọ̀nà tí á yá ní kọ́mọ́kọ́mọ́ láti fòpin sí ìyanṣẹ́lódì àbí ìjọba nìkan náà ló ní solution lọ́wọ́. ẹ ṣe rí àwọn òbí àwọn òbí tí ń gbé ìgbésẹ̀ tí mo rò pé ìgbésẹ̀ tó dára náà ni àwọn òbí kan ti jáde pé bóyá tí ọmọ ọmọ iléèwé kọ̀ọ̀kan tó ń bá lè san ten ten thousand naira hmm. pé kàn kó jọ kàn wòye tí wọ́n lè rí hmm. kí wọ́n lè lọ fún wọ́n á lọ fún federal government pé oye tí àwọn òbí tá a rí rèé o ẹ bá wa fi mọ́ ẹ wá nǹkan tí àwọn asùn ń béèrè lọ́wọ́lọ́wọ́ báyìí asùn ń sọ wọ́n nǹkan tí wọ́n dúró ni pé kí wọ́n fi one hundred and ten kó jẹ́ half oye agreement wọn kọ́kọ́kọ́ release ẹ̀ kì í ṣe asùn náà máa fún un tí wọ́n bá ti release ẹ̀ síbì kan wọ́n máa ṣiṣẹ́ lọ àwọn àsùnkọ́ ló fẹ́ gba owó yìí hmm. so àwọn òbí yẹn ń gbégbèsè yẹn mo rò pé ìgbésẹ̀ tó dáa náà. ẹ eh, ṣùgbọ́n ní àtàrí ìgbésẹ̀ tí ẹ sọ yà ti gbọ́ tí àwọn asuu náà ti padà jáde lórí ìgbésẹ̀ náà pé eh, ìgbésẹ̀ yìí kò ní ṣe é ṣe pé kò lè wọ́pọ̀ nítorí ìgbà tí àwọn èèyàn tún bójú wò pé eh, agbára káká ni òbí mi fi san owó iléèwé ẹ̀kọ́ gíga ọmọ ẹ̀ tẹ́lẹ̀ ká tó wá sọ pé wọ́n tún fi owó yẹn gún pé kò lè jẹ́ ọ̀nà àbáyọ sí nǹkan tí ó ń wáyé yìí ǹjẹ́ ọ̀nà mìíràn tẹ̀ tún wá sí èyí àbí nìkan náà ni kí a máa wojú wọn báyìí ṣe rí kò mí rò pé kò sí ọ̀nà mìíràn àfi tí a bá máa sọ fún tí wọ́n bá máa lọ bá àwọn asuu ṣèpàdé pé kán kọ́ lọ fọ̀ ẹ jẹ́ ká máa lo yunifásitì wa lọ bó ṣe bó ṣe wà ọ̀nà míì tí mo rò pé tán tún lè ṣe nìyẹn kán bá sọ̀rọ̀ pé ok o a fẹ́ kí a fẹ́ kí yunifásitì wa kó má gbèrú kó rí bó ṣe wà kí àṣà ká máa kẹ́kọ̀ọ́ ní ìta gbangba ká máa ṣe oríṣiríṣi mo rò pé ọ̀nà míì tó tú a tún lè sọ pé ṣùgbọ́n nínú ìròyìn tí a ti gbọ́ a ti gbọ́ pé wọ́n ní àwọn àjọ asuu wọn ṣetán láti wọlé láti fòpin sí ìyanṣẹ́lódì wọn ṣùgbọ́n wọ́n ń jà fún pé owó oṣù mẹ́fà tí àwọn lò nílé ipe àwọn fẹ́ gbà lọ́wọ́ ìjọba ìjọba náà dẹ̀ sọ fún wọn pé òṣè òjẹ́ ni òwú ẹnu pé owó oṣù mẹ́fà tí wọ́n ti lò nílé àwọn ò ṣetán láti san fún wọn ṣé tòótọ́ tiẹ̀ lọ̀rọ̀ yìí àti pé ṣé nǹkan tó tiẹ̀ bójúmu ni. ṣe rí àwọn ìjọba wa aláìníkanṣe ni wọ́n èèyàn ń gbogbo bí àwọn asùn ṣe wà nílé tó yẹ pé wọ́n ṣe pé kínní ọ̀pọ̀lọpọ̀ wọn kì í ṣe pé bóyá wọ́n kàn wà nílé some of them sì máa ń lọ sí school yẹn bó tẹ̀ pé wọ́n lọ kọ́ ọmọ wọ́n lọ ṣe pé kínní ọ̀pọ̀lọpọ̀ wọn ń lọ bẹ̀ wọ́n ti gbà wọ́n síṣẹ́ ẹ lè sọ pé torí pé wọ́n strike pé wọ́n strike ẹ ní sanwó wọn fún wọn gbogbo nǹkan tó tọ́ gbogbo ẹ̀tọ́ wọn tó yẹ kán tí wọ́n ní lábẹ́ ìjọba ló kíjọba fún wọn hmm so kì í ṣe pé bóyá kò bójúmu kíjọba sọ pé àwọn àwọn torí pé wọn ṣiṣẹ́ fóṣù mẹ́fà wọn ní fún wọn lówó mm. ìjọba ló ń da gbogbo kíní rú. ẹ ti sọ mọ́rọ̀ lẹ́ẹ̀kan wípé kì í ṣe pé bóyá kò sí owó ní àpò ìjọba páwọn ìjọba wò broke ó kàn ah. wù wọ́n bóyá wọ́n fẹ́ẹ́ kàn kọ etí kún sí ni ọ̀rọ̀ tí Gbénga wá mẹ́nubà wípé àwọn òbí pé wọ́n tiẹ̀ ti ń sọ pé bóyá káwọn náà tún dá sí i èmi wá wò pé nígbà táwọn òbí bá dá sí tọmọ kọ̀ọ̀kan tí wọ́n tiẹ̀ gbìyànjú tí wọ́n san ẹgbẹ̀rún mẹ́wàá mẹ́wàá náà tí wọ́n bá wá kó dọ́dọ̀ ìjọba ṣé ìjọba ò ní sọ pé sáwọn rán yín iṣẹ́. <laughs> ìjọba nàìjíríà kì í ṣe ìjọba nàìjíríà ló máa sọ pé ṣé wọ́n rán yín iṣẹ́ wọ́n á tiẹ̀ gbà wọ́n máa gbà èmi délé ni hmm. wọ́n á gbà wọ́n á dẹ̀ èmi rò pé tí wọ́n bá lè ṣe tán lè dáwó yẹn tí wọ́n kó fún wọn a lè jẹ́ nǹkan tó yẹ pé nǹkan ìwúrí nǹkan tó gbọ́dọ̀ tó jẹ́ kí wọ́n ronú pé ah nígbà tí àwọn ọmọ tí wọ́n ń jà tí àwọn náà mú owó wá hmm. báyìí ó yẹ ká ṣe nǹkan kan. Hmm, hmm. ṣùgbọ́n ó ṣe jẹ́ pé ní àsìkò eh, ìpolongo ìdìbò tí a mọ̀ yìí tó tiẹ̀ ń bọ̀ lọ́nà kọ́mọkọ́mọ yìí ní oṣù tó ń bọ̀ oṣù tá a fẹ́ mẹ́nu bọ̀ yìí tó yẹ pé a mọ̀ pé ìpolongo ìdìbò máa bẹ̀rẹ̀ a mọ̀ pé ìjọba wa tún wá fẹ́ ṣe ìpolongo ìdìbò ètò ẹ̀kọ́ iná wà lára nǹkan tó fi ṣe ìpolongo ìdìbò fún wa pé ṣẹ̀rí ìjọba ti tẹ́lẹ̀ ẹ kò ṣe dáadáa fún ẹ̀yin akẹ́kọ̀ọ́ ẹ ìjọba tiwa a máa ṣe dáadáa máa digbá a máa dọ́gbọ́n ẹ lórí ètò ẹ̀kọ́ ó ṣe wá jẹ́ pé ó tún wá ń burú sí ní gbogbo ìjọba gbogbo ìjọba tó ń tẹ̀léra wọn ni pé kò tún sí àyípadà bí yàtọ̀ kankan tí àwọn àjọ asòtún fi ń lọ sí ìyanṣẹ́lódì tó dẹ̀ wà lára nǹkan tó ń fi ṣe ìpolongo ìdìbò ṣe rí mo mo ní gbogbo nǹkan tá a ti ń tán ti ń ṣe bọ̀ látẹ̀yìn mo rò pé ìjọba eléyìí òun ló jẹ́ òun ló jẹ́ pé ìjọba tó burú jù fún hmm. gbogbo ìjọba tá a ti ní hmm. mo dẹ̀ mo máa ń sọ fún gbogbo àwọn èèyàn mo ní ìbò twenty twenty three ó máa yàtọ̀ kò sí ní gbogbo àwọn tó ń díje ìbò yìí tó yẹ pé mo gbàgbọ́ pípé kò sẹ́ni tó lè ṣe nǹkan tó burú kò sẹ́ni tó lè ṣe nǹkan tí ìjọba yìí ń ṣe hmm. wọ́n á ṣe dáadáa ju ìjọba tó wà lórí àlééfà yìí hmm. wọ́n ti gbé mi mọ nǹkan tó ń pè ní priority hmm. priority wọ́n ti wà lórí nǹkan míì ìfojúsùn wọn orí ibòmíì ló wà kò sí ní ọ̀rọ̀ ẹ̀kọ́ rárá tọ́ so twenty twenty three tí à ń bẹ̀rù tó bá dé èmi nígbàgbọ́ pé àyípadà rere á wà ní ọ̀rọ̀ àṣù á wà lóríṣiríṣi ọ̀nà ju ìjọba tó wà lórí àlééfà yìí lọ mm-hmm. torí orí orí tá a ní ó ti ó ti ó ti ó ti kẹ̀ ó ti bàjẹ́ mm. torí èmi ń wò pé àwọn míì ní bí wọ́n ṣe máa ń ṣe ìjọba yìí wọ́n ní àwa ṣàkọlà jẹyìn lówó ká pé ìjọba míì ló wọlé sí ipò ààrẹ ṣé wọ́n ní sọ pé àwa ṣàkọlà jẹyìn lówó owó tí wọ́n jẹyìn ó ti di àfẹ́yìn tẹ́gùn fi sọ a san o. kò sí ìjọba tó gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ mm. torí ìjọba àti gbèsè àti ọrọ̀ àti gbogbo nǹkan tẹ́ bá ti bá òun ló di tiyín. tọ. so kò sí ìjọba tó lè dórí àléfà tá a sọ pé wọ́n jẹ yín lówó wọ́n owó tí à ń sọ èyí kì í ṣe pé wọ́n jẹ àṣù lówó. Hmm. oṣù mẹ́fà ilé tá à ń sọ̀rọ̀ ń pa ẹ̀ nìkan la lè máa sọ pé bóyá òkè wọ́n jẹ wọ́n gbà tí wọ́n fún tí wọ́n fún wọn lówó nǹkan tá a sùn ń jà fún ẹ tún ilé ẹ̀kọ́ gíga ṣe ẹ tún yunifásitì ṣe hmm. ẹ jẹ́ kó ṣe é rí kó ṣe é mú yangàn bíi ti àwọn ìlú ńláńlá àwọn orílẹ̀-èdè ńláńlá hmm. kan tó ń sọ nìyẹn. Hmm. ṣé owó ilé tí wọ́n wá tiẹ̀ tí jẹ́ mọ̀ pé wọ́n ti bẹ̀rẹ̀ àìlópin báyìí ṣé wọ́n ti ń sí fún wọn lọ báyìí náà ní tíjọba míì bá wá dé èwo gan ni ó kọ́kọ́ gbọ́ ṣé iléèwé gíga ni ó kọ́kọ́ gbọ́ ni àbí yóò mọ wá bí ó ṣe san owó oṣù àwọn òṣìṣẹ́ báyìí. èmi mọ̀ pé èmi mọ̀ pé kíní strike yìí kò ní ó máa tó very very soon máa dópin àmín o kò ní pẹ́ kó tó dópin ṣẹ́rí nígbà tí wọ́n ti wọ́n ti fi sọ pé àwọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìyanṣẹ́lódì àìlópin á jẹ́ kí gbogbo àwọn tó sùn tí ò sọ̀rọ̀ tí ò mẹ́nu lọ́rọ̀ yìí wọ́n á bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí i tó bá dẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ òpin á dé bá nǹkan tí ó ń yìí hmm. èmi mo gbà mo nígbàgbọ́ pé very very soon gbogbo ẹ̀ máa dópin ẹ lára àwọn nǹkan tètè ń kọ àwọn èèyàn ní omi inú torí ẹ ti sọ síwájú pé kò ń ṣe pé bóyá ìjọba ò ní owó lọ́wọ́ láti fi ṣe nǹkan tí a fẹ́ nílùú torí a ti rí àwọn nǹkan mìíràn tí wọ́n ti ṣe pàápàá jùlọ ní àsìkò kan tí ààrẹ wa tó ti ra ọkọ̀ bọ̀gìnì lọ sí orílẹ̀-èdè ibòmíràn tó fi ta wọ́n lọ́rẹ nígbà yẹn ṣé ẹ àwa lè sọ pé àwọn ìjọba yìí wọ́n fi ètò ẹ̀kọ́ jẹ àwọn akẹ́kọ̀ọ́ níyà láti fi pa ọjọ́ ọ̀la wọn bóyá láti mọ ẹ̀tọ́ wọn nígbà tó bá padà yá lọ́jọ́ ọ̀la ni ṣé tiẹ̀ rí gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan àfojúsùn ìjọba tó wà lórí àlééfà yàtọ̀ ó yàtọ̀ sí wọ́n rí nǹkan kan ní ọ̀rọ̀ ẹ̀kọ́ ṣe rí ó dẹ̀ tó wá ṣe wá láàánú pé àwọn tó kàwé nínú wọn tó kàwé nínú wọn tó wà nínú ìjọba yẹn wọ́n tún ń gbè sẹ́yìn ìjọba nítorí nǹkan tó yẹ kán ṣe tó yẹ kán jòkó kán bá ìjọba kán bá olórí sọ̀rọ̀ nǹkan tá à ń ṣe ó yẹ kó kú káàtó ṣùgbọ́n wọ́n á máa jáde wọ́n máa sọ ìsọkúsọ tó yẹ pé kò lè múnú àwọn eh, asùn yẹn dùn láti padà sẹ́nu iṣẹ́. Mm-hmm. kí gan ni èrò títí yín nígbà tá à ń sọ nípa ìyanṣẹ́lódì yìí ṣé yóò tiẹ̀ dópin tó jẹ́ wípé àti ẹ̀ gbúrò rẹ̀ mọ́ torí Olúgbénga náà ti sọ́lẹ̀ kó ti mẹ́nubà kó ní ìṣúná tí wọ́n máa ń ṣe sí orí ẹ̀kọ́ ní ọdọọdún. Eh, ṣé gbogbo nǹkan tí ó tiẹ̀ wà ńlẹ̀ yìí tábà pé ká wà tọdún tí ìyanṣẹ́lódì yìí ìyanṣẹ́lódì ìyanṣẹ́lódì ṣé ó tiẹ̀ ṣeéṣe ká mọ̀ gbúrò rẹ̀ mọ́. ó ṣeé ṣe gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń pòwe pé ìlú Rome Rome was not built in a day díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ náà ni nítorí pé ó máa dégbà kan náà lórílẹ̀‐èdè tó yẹ pé à ní gbọ́ nǹkan tó ń jẹ́ strike mọ́ à ní ìjọba tó yẹ pé á jòkó á bá àwọn èèyàn ṣèpàdé nǹkan tí wọ́n dẹ̀ ṣe wọn ò ní jẹ́ kó fẹ́ lọ sáfẹ́fẹ́ wọ́n á máa bẹ̀rẹ̀ sí ní ṣe gẹ́gẹ́ bí wọ́n ṣe lànà ẹ̀ sílẹ̀ tó yá pé látìgbà tíjọba ẹ̀ ti dórí àléfà ni wọ́n ti ń rìlíìsì even tó jẹ́ pé wọ́n láwọn ò lè release one hundred and ten billion yẹn tí wọ́n release fifty fifty billion hmm. a ti ní nǹkan tó ti máa ṣe hmm. wọ́n á ti máa sọ pé àwọn asùn yẹn ti máa sọ pé ah nǹkan táwọn ń jà fún ni ọlọ́run ti ń ṣe hmm igbó tẹ́ bá wo tẹ́ bá wo àwọn yunifásitì wa wọ́n ní igbó rẹpẹtẹ tó yẹ pé wọn àti develop sí kankan tó ń ṣe ń bẹ̀ kí ni wọ́n lè construction síbẹ̀ kí ni wọ́n lè ṣe oríṣiríṣi nǹkan tó yẹ pé wọ́n lè ṣe tó yẹ pé á mú ilé ẹ̀kọ́ ìdásí á hmm. sì dáa ẹ ṣé orílẹ̀-èdè nàìjíríà wa yìí nìkan tiẹ̀ wá ní ìyanṣẹ́lódì tí ń wáyé ní ilẹ̀ adúláwọ̀ ni àbó tún wáyé ní àwọn ilẹ̀ adúláwọ̀ yòókù náà ní áfíríkà wa yìí. kì í ṣe orílẹ̀-èdè wa nìkan ló ti ń wáyé o ó ń wáyé lára àwọn orílẹ̀-èdè adúláwọ̀ ó ń wáyé láwọn e, orílẹ̀-èdè míì lóríṣiríṣi. àti àwọn ilẹ̀ gẹ̀ẹ́sì náà. a rí àwọn tó ń tán máa ń jáde tẹ́ bá rí tẹ́ bá máa ń wo kíní wọ́n á rí i pé ìgbà táwọn bá fẹ́ ṣe fi ẹ̀hónú hàn wọ́n á jáde wọ́n á gbé placard wọ́n á gbé pépà oríṣiríṣi nǹkan báyìí là ń fẹ́ nǹkan báyìí là ń fẹ́ nǹkan báyìí là ń fẹ́ but àwọn orílẹ̀-èdè tọ̀hún yẹn ọlọ́run ti ọlọ́run ti dá wọn dáa lẹ́mi pé bóyá kí n lò bẹ́ẹ̀ yẹn immediately tán bá ti rí àwọn kan bẹ́ẹ̀ yẹn ni wọ́n máa pe àwọn tó ṣe olórí wọn kí lè fẹ́ ká ṣe hmm. wọ́n á dẹ̀ ṣe fún wọn but eh, a gbàgbọ́ pé nàìjíríà náà débẹ̀ lọ́jọ́ kan. àmín lẹ́ẹ̀kan tí mo béèrè pé ṣé ìjọba ò fẹ́ dáadáa fún àwọn ọ̀dọ́ ni kò ṣe rí ti tí wọ́n rò látàrí ìyanṣẹ́lódì tó wáyé ìkan tó wá sí ọkàn mi nígbà náà ni pé a bá rí i pé ní ẹnu lọ́lọ́ ni àwọn ìjọba oníná mọ̀nàmọ́ná àwọn àjọ oníná mọ̀nàmọ́ná lọ fún ìyanṣẹ́lódì tí kò dẹ̀ ju ọjọ́ kan péré lọ tí wọ́n fi tètè pè wọ́n tí wọ́n jọ bá wọn sọ̀rọ̀ pé nítùbínùbí pé kí ni nǹkan tó fẹ́ àti nǹkan tí àwọn lè ṣe tí wọ́n á fi parí ìyanṣẹ́lódì wọn tá a rí pé kò ju ọjọ́ kan péré lọ tí wọ́n fi parí ìyanṣẹ́lódì náà nǹkan tó wá fi mú mi béèrè pé ṣé ẹ̀kọ́ náà ò nítumọ̀ ní orílẹ̀-èdè wa yìí ni ò ṣe jẹ́ pé kí wọ́n pe àwọn náà pé nǹkan tí wọ́n fẹ́ kó wọ́n tètè sọ fún wọn kó dẹ̀ lọ ní ìrọwọ́rọsẹ̀ bẹ́ẹ̀ bó ṣe ṣe fáwọn oníná mọ̀nàmọ́ná. atọ́kùn mo ti sọ fún yín mo ní àfojúsùn olúkúlùkù ó yàtọ̀ hmm. wọ́n mọ̀ pé tí iná bá lọ àwọn kankan wà tí àwọn ń lo iná fún Hmm. tí wọ́n bá kó gbogbo jẹnẹrétọ̀ wọn jáde tó bá fi máa ṣiṣẹ́ oṣù kan apàyíndé hmm. tí ò ní ṣiṣẹ́ mọ́ hmm. so wọ́n mọ̀ pé ẹ̀dẹ̀ mọ̀ pé bí náà mọ̀nàmọ́ ṣe ṣe ṣégeṣége yìí ara àwọn ibìkan tó yẹ pé kì í lọ ṣe kó máa ranjú lẹ̀ ni so kò sí bọ́n ṣe máa jẹ́ káwọn oníná mọ̀nàmọ́ná lọ fún ìyanṣẹ́lódì fọjọ́ pípẹ́ bíi eléyìí àwọn dẹ̀ni tán bá mọ̀ pé ọjọ́ ọ̀la ni wọ́n ń bàjẹ́ wọn ò ní jẹ́ kí àwọn asùn náà lọ fún ọjọ́ pípẹ́ bíi eléyìí hmm. bọ̀ wọ́n rí rò kì í ṣe àfojúsùn wọn ọ̀rọ̀ ẹ̀kọ́ kì í ṣe àfojúsùn wọn nítorí pé wọ́n mọ̀ pé àwọn ọmọ wọn opportunity wà fún wọn láti lọ sí òkè òkun láti kàwé hmm. àwa ọmọ mẹ̀kúnnù là ń dúró níbí láti kàwé. ṣé ó ṣe ọ̀tọ̀nà tí wọ́n bá ṣe òfin wípé gbogbo àwọn ọmọ àwọn tó bá wà nípò ńláńlá lórílẹ̀‐èdè nàìjíríà gẹ́gẹ́ bí ẹnìkan ṣe sọ rí síwájú tí wọ́n ní kí gbogbo wọn náà máa kàwé ní orílẹ̀‐èdè wa yìí pé ẹ fẹ́ gbà tọ́jú ni kí gbogbo ẹ wà lórílẹ̀‐èdè wa ṣe rò pé orílẹ̀‐èdè nàìjíríà yìí àti ògo àti èlè búyọ tí gbogbo nǹkan tó lọ ní ìrọ̀wọ́rọ̀sẹ̀. kò síbi tí wọ́n ti lè ṣòfin socialist country ni tó jẹ́ pé mi ò mọ̀ ṣe lè socialist country yẹn tó jẹ́ pé gbogbo èèyàn dọ́gbandọ́gba lẹ́wà hmm. irú orílẹ̀-èdè nàìjíríà yìí ó jẹ́ orílẹ̀-èdè tó jẹ́ pé bó bá ṣe lówó sí ló lè ná sí hmm. bó bá lówó o lè sọ pé inú òṣùpá lọ́mọ ẹ ti fẹ́ lọ kàwé hmm. tó o bá dẹ̀ sọ pé ò lówó o lè sọ pé o fẹ́ dá padà sóko láti kàwé so kò ń ṣe kò sí irú òfin kò sí irú òfin yẹn ò lè ṣiṣẹ́ níbi tó bá ti jẹ́ capitalist state hmm. ibi tó bá wù ẹ́ bó bá ṣe lówó sí tí mo bá jẹ́ kí n tó di president tí mo bá mọ̀mọ́ mi lọ Amẹ́ríkà lọ kàwé ṣé torí pé mo wá di president mo gbọ́dọ̀ withdraw ọmọ mi padà wálé hmm. kò ṣeé ṣe hmm. so kò a kò sí ọ̀rọ̀ ò sí nínú ìyẹn pé torí pé ẹnìkan jẹ́ president bọ̀ ó torí pé ó ń fún àwọn l'opportunity ni ẹlòmíì ò lágbára ẹ̀ ìgbà tó tó wà níbi iṣẹ́ ìjọba ló tó lágbára láti rán ọmọ lọ sí ìlú òyìnbó láti lọ kàwé ọ̀pọ̀lọpọ̀ òde mọ̀ ìmù ẹni tó rán ọmọ ẹ̀ lọ kàwé sí ní private university ní nàìjíríà private university wa míì ó wọ́n ju òkè òkun lọ hmm. ó wọ́n ju òkè òkun lọ bọ̀ ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ wọ́n á àwò pé ẹ má jẹ́ kọ́ ọmọ àwọn lọ sí yunifásitì gbogbogbò yìí kó lọ private university bọ̀ àwọn ò lówó láti rán lọ sí òkè òkun hmm. whereas tó bá rán ọmọ lọ sí òkè òkun yẹn owó ẹ̀ gbà míì ó ó kéré sí ó kéré ju ti private university wa níbí lọ. Mm. Mm. ó dá ní àkótán mo fẹ́ kẹ́ bá gba àwọn àwa ọ̀dọ́ lápapọ̀ tí ó wà nílé ní àmọ̀ràn pàápàá jùlọ ìfún ìbò twenty three tó ń bọ̀ yìí ojúṣe wọn tí wọ́n ní àti ipa tí wọ́n ní láti kó àti pé ipá kejì ni pé látàrí ìyanṣẹ́lódì aláìlọ́jọ́ tí àwọn asuu lọ yìí tí àtìmọ̀jọ́ tí wọ́n á wọlé ẹ bá mi gbà wọ́n ní àmọ̀ràn lórí ẹ̀ náà àwọn nǹkan tí wọ́n ní láti ṣe kó má ṣe jẹ́ pé owó tó dilẹ̀ òun ni èṣù máa yá ẹ mo fẹ́ gba gbogbo ọ̀dọ́ ní pàtàkì àwọn ọmọ ilé ẹ̀kọ́ gíga ọmọ yunifásitì tó yẹ pé wọ́n wà nílé ẹ jẹ́ kí gbogbo wa lọ wáṣẹ́ ṣe o ẹ jẹ́ ká lọ wáṣẹ́ ṣe o ọwọ́ tó bá dilẹ̀ òun ni èṣù ń wáṣẹ́ fún ẹ jẹ́ ká wá ẹni tí ò bá lè kọ́ṣẹ́ kó wo ibi tó ti lè máa ṣiṣẹ́ tó máa gba tọ́rọ́ lásìkò ọ̀lídé yìí ẹ̀ẹ́ bákan náà election twenty twenty three ti ń bọ̀ lọ́nà ẹ má jẹ́ kán fi wá ṣe irinṣẹ́ ìṣó ẹni tó bá ti pè wá pé ká wá ṣiṣẹ́ fóun ká wá gbébọn ká wá ṣe pé kínní ẹ kọ́kọ́ béèrè gbo ni àkọ́bí ẹ̀ wà mhm. ojú ni òṣọkùnrin ni ẹni pé kàn pé wá pé òun ni kó ṣáájú yín láti gbébọn á dára fún wa àmín ẹ̀yin aráalé ẹ ti gbọ́ tí àlejò a ti sọ púpọ̀ lórí ìyanṣẹ́lódì àwọn asuu aláìlópin tí wọ́n ti bẹ̀rẹ̀ báyìí ẹ pàápàá jùlọ àwọn ọ̀dọ́ wọn ni a ní púpọ̀ láti ṣe pé ká má ṣe ṣera wa ní ọwọ́ tó dilẹ̀ tí èṣù ń yá lò wípé àsìkò rèé tó yẹ kí a tẹpa mọ́ iṣẹ́ ọwọ́ wa pé bóyá ká wá iṣẹ́ kọ́ tàbí ká wá iṣẹ́ ṣe tí a máa gba owó oṣù bíntín kò òru ọmọ ọlọ́mọ dùn rán níṣẹ́ òru ń dé ni pé ẹ tiẹ̀ pé ọmọ wọn bóyá ọmọ wọn obìnrin kẹtẹ sọ pé ẹ̀yin fẹ́ fẹ́ ọmọ wọn obìnrin kẹ wá wo nǹkan tí bàbá bàbá irúfẹ́ ọmọ náà ti á sọ padà kí a má ṣe jẹ́ kí wọ́n lò wá fún nǹkan tí kò dá ní àwùjọ kí wọ́n ṣe má bà orúkọ rere wa jẹ́ ẹ àwa ní ìrìjù báyìí lọ ní abala yìí nítorí àkókò wa tí ó ti kó wa ní papamọ́ra ẹ orúkọ tèmi kò yí padà olúwagbèmíga sàláhùn ni mò ń jẹ́ mo àrèbólú abáfẹ́ a tún máa wá sí orí ètò yìí ètò àkàrò òjìrè níkànnì Kaftan TV lọ́la ẹ̀ẹ́mì nìkan kan máa wà lórí ètò ẹ̀jẹ̀ kí akẹgbẹ́ mi kejì náà kó dágbére fún yín lórí ètò lẹ́nìí ẹ ti gbọ́ púpọ̀ nínú nǹkan tí àlejò wa sọ ilé tèmi ti ẹ̀rí dìmú ni wípé nígbà tó bá di àkókò ìdìbò ẹ má jẹ́ kí wọ́n lò wá nílòkulò ẹ má jẹ́ kí wọ́n lò wá nílò omi òjò olódùmarè sì mọ bá wa ṣe gbogbo ẹ̀ ó ní yẹn ṣe ọlọ́bẹ̀ ṣe ẹ̀yin tẹ́ ti bá wa jẹ nínú ètò ti tòní a sọ wípé ẹ ṣé o àwa ní rí jù báyìí lọ lórí ètò yín ètò wa ètò káàárọ̀ òjìrè olúwaṣẹ́ ìfúnmi ọmọ ògùn tó yẹ lèmi jẹ́ títí di ọ̀la tá a tún mọ̀ pàdé lórí ètò yìí àlàáfíà tayọ̀ tí mo fẹ́ fi yín sí òun ní kí n bá yín láṣẹ ìd Olódùmarè. àtẹ̀mí àti olúwa ṣe fún mi ògùn tó yẹ àti àlejò àti mú fásikò yìí dúpẹ́ lọ́wọ́ pé àpò yìí ti ẹ̀dẹ̀ jẹ́wọ́ ojú òní ti yìn láṣẹ Èdùmàrè gbogbo alápapọ̀ làwa ń dágbére fún yín lórí ètò yín ètò àkàrọ̀ òjìrè ní ìkànnì Kaftan TV Yorùbá níbi tí a ti máa ń ṣàfojúsùn ààyè tó rẹwà tí mo rò pé ẹ̀yin náà ń ṣàfojúsùn ààyè tó rẹwà bẹ́ẹ̀ ṣe wá ń jáde lọ lówùúrọ̀ tòní kẹ́ ṣe jẹ́jẹ́ ìjáde ìwọlé wa kò ní bẹ́ ọmọ aráyé nínú ṣiṣẹ́ tá a gbé ní òwúrọ̀ tòní ànígbélé kúlọ́wọ́ ànígbélárùn lọ́wọ́ mo wá fàsìkò ìdágbére fún yín lórí ètò pé ó dàbọ̀ mọ̀ ṣe wa ọ̀ torí mélòó ni àwa kí ni a lè dá ṣe. yóò kí ẹ gẹ́gẹ́ bí ọkọ mi ṣe sọ adúpẹ́ lọ́wọ́ Elédùmarè pé àtúntò ń bọ̀ wá ní yá mẹ́nu gbà àmọ́ kó tó di pé a kúrò lábala ẹ̀ láàrin. eré ìdárayá lórílẹ̀‐èdè Sunday Dare dídarapọ̀ mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń ṣèdárò ìfẹ́ ọ̀pọ̀ tó ti fi gbàgbọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ ní thank God. ó ṣe ń lọ abala ṣe ló ń ṣẹlẹ̀ àti eh, abala àríyá. ọmọ akéèntì tó dé àlùjọ tó jẹ́ wípé wọ́n. ọ̀nà ló ní kọ́lẹ́ẹ̀kì ìfowópamọ́sílẹ̀ fáwọn oníbàárà tó ń ra káàdì inú fóònù láti fi sọ̀rọ̀ ní kíá.